máa close gan tó sọ fún mi pé even sometimes òun máa òun máa ń bá ìyàwó ẹ̀ lò pọ̀ so bóyá kò fẹ́ lọ́mọ púpọ̀ ó wá ń release kò jẹ́ ń lo condom síbi ó wá máa ń release adàfàṣọ sílẹ̀ lè sọ sí òye. coitus interruptus that's what we are saying hmm. Is not haram. Okay. but kò di ọmọ kò di oyún lọ́wọ́ wọ́n ṣe láyé òjíṣẹ́ náà sílá àlọ́ sọ́lá kí ló ṣe láwọn àṣọ láǹsọ ó ní tọ́ bá dà sórí òkúta tó lọ́wọ́ bá kọ wípé yóò dọ̀mọ́ yóò dọ̀mọ́ ọ̀rọ̀ ọdẹ wàá sọ fún òjíṣẹ́ náà sọ́lá ó ní a ah, ó ti dọ̀mọ́ o but kọ́ má jẹ́ wípé intention rẹ ni wípé òun bẹ̀rù òṣì bọ́ọ̀ bá bímọ kan ọ̀bọ̀n ní òṣì. bụ obi kpakpa ọ bụ ndị ka ịsọ mmanụ kwesị bụ wàláì ntaajẹ òjíṣẹ́ náà àtúnlá ni ọlọ́run ti parí rẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún tó sórí tí ká máa tọrọ ni wípé ntọ́ ọ̀dá o fi rọ̀ á lọ́rùn jẹ́ kókó tó wa lọ́wọ́ sódì báyìí nìyí ẹ̀hẹ́ a aláwọn èèyàn tó yẹ pé wọn ò bí kankan wọn wà lóṣì aláwọn èèyàn tó bá rí tíjà mọ́mọ́ RCA teacher àwọn àfàtẹ́mọ́ teacher ọmọ ní ní school yẹn èló wọn fún wa tọ́lá àwọn ni wọ́n fún lówó gidi jù ọmọ mẹ́jọ ló bí gbogbo wọn ni professors. ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọjẹ́ ọjẹ́ rẹ̀ ní a ní àwọn òní bàbá yìí kìsẹ́ wo ni ṣe náà iṣẹ́ wo ní tèyí tí gbogbo ọmọ rẹ̀ jẹ́ pòfẹ́sọ̀ kiri ẹ̀rí pòfẹ́sọ̀ jẹ́kọ́jẹ́kọ́ pòfẹ́sọ̀ of medicine pòfẹ́sọ̀ of this pòfẹ́sọ̀ of that kásá ti ní nǹkan kan táàmù táàmù sá táàmù sá nùsókè nùdúró sí bọ́dù àgbára lé e wípé òun ni ó ṣe é sotí yé báyìí nísìnyí látara rẹ̀ ní ìbùkún ti wá ní àníkáwọ́rọ̀ a máa sa sásìn ìpọ́tù agbára léwu nìkan tọ́ba ti ní odò gbogbo odò kọ́lá mọ́tà yìí odò ń fún wa. mo tún second question. fọdẹ. èèyàn. okay. another question. another question rather. so èèyàn mọ tí grandma ẹ kú. okay ọ ti ṣe any, ọ̀nà àṣeyọ. so wọ́n wá ń pìpẹ́ láti pé bóyá without prayer kò sí ti jẹ́ bẹ́ẹ̀. nígbà wọ́n ní bó ṣe ṣàlàyé wọ́n ní wọ́n ṣe without prayer so bóyá jọ without prayer lọ́fẹ́ ṣe paríparí ẹ̀ àwọn merriment stuff. so ọ ti raṣọ fún ẹni ẹ̀ dáàbì ẹ̀ raṣọ fún ẹni. kì í ṣe ṣe mùsùlùmí. so but kó compromise kò mọ tó máa ṣe ó kà kò ní choice tó yẹ pé bàbá rẹ̀ ló fún un yóò ṣàlàyé wípé kéré us lára rẹ̀ iná àpàlélé kó sì jẹ́ kí bàbá òun gbọ́ but kọ́ gbà. ok ó gbà but níjọ́ bá bẹ́ ṣe freedom prayer wọ́n ní kí wọ́n máa fi lélẹ̀ ó fi lélẹ̀ ó fi lélẹ̀ kò attend so ìgbà tó máa padà dé bàbá bínú wọ́n bẹ́ẹ̀ yan bínú ìfà ọ̀fẹ́ láti máa pé irú èèyàn ó lélẹ̀ pé tí grandma ẹ̀ kú náà ṣe bìdọ́bìà tó fi fámìlì lẹ̀ tó lọ. fẹ́ màmá òun. dúpọ̀ ará àdúgbò kan wọ́n fẹ́ sọ di pé ibolo ti mú tiẹ̀ ìwà. wọ́n yẹ lẹ́tà ló wọṣọ yẹn ṣé bó ṣe wọṣọ yẹn ṣé kò kò jẹ́ kínní ṣé kò lẹ́ṣẹ̀ ṣà. kò lẹ́ṣẹ̀. pẹ̀lú bó ṣe kúrò ní. bẹ́ẹ̀ni kò lẹ́ṣẹ̀. wàhálà ló ń bọ̀. wàhálà ló ń bọ̀. ẹ jọ̀ọ́ ló ṣe lè ṣe pẹ̀lú bàbá ọkọ èèyàn. bàbá ọkọ èèyàn bàbá èèyàn ni ìyá ọkọ èèyàn ìyá èèyàn ni bàbá ìyàwó èèyàn bàbá èèyàn ni bàbá bàbá ìyá ìyàwó èèyàn ìyá èèyàn ni so ntí ó rọrùn jù báwo ni àwọn àna òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́ sọ́lọ̀ sẹ́yìn náà Abubakar. سيدنا عمر سيدنا عثمان رضي الله عنه أجمعين سيدنا علي ودل عنه طيب gbogbo wọn náà ni wọ́n jáná fún لوري wọn ti ń ṣe pẹ̀lú rẹ̀ lórí ìjánadé àwọn sàbẹ síra wọn tí wọ́n fúnra wọn lọ́mọ bóòlù wọn ti ń ṣe pẹ̀lú ara wọn àwọn ìyàwó yẹn náà bóòlù wọn ṣe ń ṣe bàbá ìyàwó tó bá gbọ́ pé ọmọ òun ṣe nǹkan kan tí ò dáa ó lè lọ sílé ọkọ kọ́lọ̀ bá ọmọ rẹ̀ wí wípé àkọ ẹ báyìí kì í ṣe bá a ṣe sọ ni kì í ṣe owó ìfẹ́lẹ́ ìjọ wa Sayyidina Abubakar rọ̀dá anu ọmọ ń lọ ilé òjíṣẹ́ náà sàásìlà lè ṣe léde bíi pé yóò fẹ́ lu nàrà Aisha rọ̀dá lánàá nílé òṣìṣẹ́ náà àṣà òṣìṣẹ́ náà yọ sọgbẹ́ rárá o mọ́ gbèdé bẹ̀yẹn ìyàwó tèmi lélẹ̀ gọ́ọ̀mẹ̀ntì mi lélẹ̀. nígbà míì tí wọ́n bá rẹ̀ tún parí àárín ara wọn tó bá di pé wọ́n rẹ̀ dáadáa sódì yé báyìí nìsín tí nìsẹ́ni náà Abubakar rọ̀dọ̀ ara náà sọ pé a ah, bẹ́ẹ̀ ṣe pè mí sí àáwọ̀ àárín yín gbà ní ìsìn tí ó ẹ dáadáa iná ẹ jẹ́ kí n mọ̀ ṣe pè mí sí o ẹ má yọ mí lẹ̀ o now kò é ṣe excuse kọ́ sọ wípé àwọn òbí ìyàwó rẹ̀ wọn ò lágbọ̀ọ́yé tàbí àwọn òbí ọkọ rẹ̀ wọn ò lágbọ̀ọ́yé nítorí náà kọ́ wá ṣìwàwò sí wọn tí wọn ò bá lágbọ̀ọ́yé iṣẹ́ rẹ̀ di pípọ̀ ẹ̀kí fún ilé example afáfẹ́ àwọn méjì ọ̀kan borí ń bojú èkejì ìpani fi ń ṣe tí ń fi ń lo scarf ni wọ́n ṣe ń rè ní kíláàsì tó máa wo lo scarf but màámẹ́là rẹ̀ ìṣesí ìbáyẹ̀lòpọ̀ rẹ̀ wọ́n fẹ́ràn rẹ̀ ju ètò tó ló ń di ẹ̀sìn mú lọ ebi kọ́ wọn fẹ́ pé ah ẹ̀sùn ó ní tiẹ̀ yìí tí ó dẹ̀ máa wá fẹ́ pa tí ó fẹ́ bá wọn sọ gan yóò máa pa lára so ti yé báyìí nìyí ntí à ń sọ ní pé kájẹ́ àgbọn wa kó ti lómi inú tẹ́lẹ̀ kójú tó rọ̀ ńgbà tí bàbá ọkọ yóò tún máa rán ìyàwó rẹ̀ pé bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ nǹkan bá ọmọ fẹ́ jọ ọmọ wọn sùn ìyàwó ẹ mọ̀ pé ó ní bó ṣe bá wọn lò tó fi di pé ọmọ ọlọ́mọ ni wọ́n á ń fà mára ni wọ́n á fẹ́ máa rán sọ́mọ tiwọn àbí bẹ́ẹ̀ kọ́ àtẹ́lẹ́ pé wọ́n sọ fún mi wọ́n ní à kí n máa bóun bọ́kùnrin sọ̀rọ̀ o ó ṣe máa ń bá àwọn òbí rẹ̀ sọ̀rọ̀ kì í ṣara rẹ̀ o ó lè ní text lọ́wọ́ lóòótọ́ but ṣé text ni ọ̀rọ̀ text là ń sọ yìí àbí presentation of text kí ni ọlọ́run bá sọ ó ní ó ìlàsẹ̀bí ni rọ́bíkì. بالحكمة والمعرفة الله حسن وجادل بالتي هي أحسن pàápàá tó bá ti dín ọ̀rọ̀ àwọn òbí so ó ní bí ọmọ yìí ṣe bá àwọn òbí ọkọ rẹ̀ lò tó fi di pé wọ́n wá fa wọn pé ó dẹ̀ ń bójú wọn ò fẹ́ rí ojú ní gbogbo tí wọ́n ní sáàmù àbọ̀njẹ́ orí tiẹ̀ pé wọ́n ní wọ́n lọ jẹ́ kí bójúbójú ó wu àwọn wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ so irú nǹkan báyìí ntọ́lẹ̀ kún yàn yọ ni pé bàbá ọkọ bàbá èèyàn ni bàbá ìyàwó èèyàn bàbá èèyàn ni tí wọ́n bá ní wọn lágbọ̀ọ́yé ṣe bó orúkọ kúnlẹ̀ tó lẹ́gbẹ́ pàṣẹ. àkùfáàrù ni wọ́n ẹ̀hìn ṣe bá ọmọ bẹ́ẹ̀ a ní ọmọ ẹ̀yà ọfẹ ọmọ wọn ò ní ẹ̀sìn pápá bẹ ọgbà islam òun yìí wọn yìí ń tolerate rẹ ni wípé gbogbo òwú àwọn gbogbo ìran àwọn kò sí mùsùlùmí kan bẹ ilé ìwà gbé tiẹ̀ dé ibú làwọn ṣe fẹ́ ṣe pẹ̀lú rẹ̀ kọ̀pẹ́ rẹ̀ lẹ́yìn ọdún méjì mẹ́ta ó tún gbójú ìbòjú dé mọ̀mọ́lọ́kọ́kọ́ fara ya pé irú kí lélẹ́yìí ọmọdé àwọn níwèé tààtì kínní gbogbo education ọlọ abroad ó ṣe gbogbo ẹ irú kí lélẹ bàbá ló ní ẹsìn wọn yóò ṣe é ṣe o màmá ní kìlọ̀ mi ló ní à ah, ó rí kó ti chíǹjì ni ìṣesí rẹ̀ àtọwọn àtọkọ bí wọ́n ṣe máa ń ṣe bí wọ́n ṣe ń ṣe sí wa máa ń ṣe gbogbo ẹ sọ ọmọ yìí pé bí ọ̀rọ̀ ilé ayé náà ni èèyàn máa ń gboyè sí ń bẹ ni bí ó tún ti gboyè sínú. bàbá yẹn ní one defense káfíọ̀ tọ́ba tàntàn pẹ̀lú wọn seyori mo sọ báwọn la abada òbí ìsìntìyàn bá èèyàn tàntàn pẹ̀lú ẹ̀ eh, tàntàn pẹ̀lú bí ọkọ àì tàntàn pẹ̀lú òbí òbí ìyàwó èèyàn abẹ́rẹ́ bó ṣe ṣe sí mi ni mí lè tọ́lẹ́rẹ́tì yẹn ah! ah ọ̀tẹ̀ jẹ́jẹ́ àìjẹ́ bẹ́ẹ̀ orúkọ tí mùsùlùmí ọ̀yẹ́ ọ jẹ́ wọ́n sọ wọn a máa ní ọmọ àta ní àṣà ni kọ̀lẹ́kọ̀ọ́ tó yẹ pé aṣíwájú wa sallallahu alaihi wasallam kí ló lọ́wọ́ bá sọ nípa rẹ̀ ó ní innaka la'ala khuluqin azim so gbogbo yìí máa ṣe ìwà dáadáa ọ̀parí sọ́dọ̀ ṣẹlá sallallahu alaihi wasallam so gbogbo eléyìí agbọ́dọ̀ sọ. asalaamualeykum wa rahmatulahi. wa asalaam wa rahmatulahi àwọn ìbéèrè tí èmi fẹ́ béèrè ni pé. <laughs> àbá ń ni wípé ìjà rí ẹ̀rí tó sọ wípé àwọn obìnrin ọ̀n gbọ́dọ̀ fi dírẹ́sì ara wọn han ara wọn àbí bóyá ó bójú ni àbí kò bójú àbí eh, ara wọn gangan. ó níbi tí ẹ lè rí lára ara wọn ẹni tó bá jẹ́ mùsùlùmí ó níbi tí ó lè rí èyí tí èsì mùsùlùmí ó níbi tó lè rí àwọn tí wọ́n lágbọ́yé àwọn tí wọ́n lágbọ̀ọ́yé ó níbi tí wọ́n lè rí kọ́mọ́dì wípé ẹni tí ò lágbọ̀ọ́yé tàbí kèfèrí yóò wá lè máa júwe ìyàwó níyàwó tàbí obìnrin olóbìnrin fún àwọn èèyàn ní jíjúwe tí ó fa fìtínà. ẹjọ́ tí èèyàn bá sùn ní kò bá wọn kí súbẹ̀ ó ti wá jí wọn kí rìn òjò mọ̀ sí ǹjẹ́ rákàtà alifájì rẹ̀ báwo ló ṣe fẹ́ ẹ̀. rákàtà alifájì rẹ̀. rákàtà ìyá alifájì. rákàtà alifájì rẹ̀. rákàtà alifájì. torí kò sí kò sí àmìlú kankan tó wọ̀. rákàtà alifájì. rẹ̀. rákàtà alifájì rẹ̀. báwo ni ó ṣe fẹ́ ṣe. yókì ṣé orí àsìkò tó jí sí ni àsìkò òun tiẹ̀ nù lẹ́yìn ẹ̀ ló ṣe máa kí. bẹ́ẹ̀ni torí nígbà tó ṣẹlẹ̀ tó jíṣẹ́ lásán àtúnmọ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́ now a gbọ́ nínú lẹ́kṣọ̀ yìí kan ẹ sọ̀rọ̀ nípa ká máa fi nǹkan gbóná ká máa fi ṣe ìwòsàn. kẹ́yù hmm. ẹ wọ́n ti bí irin bọ́ná yọ ródòdò wọ́n fi mọ nǹkan wọ́n máa ń lò ní medical section bí ìgbà tó yẹ cauterization ni wọ́n ń pè wọ́n wá ṣe pé àmọ́ kó bèrè àbá demonstrate e. bí wọ́n ṣe máa ṣe kò ó yàtọ̀ sí omi gbóná fífi wẹ̀ tàbí fífi mára torí tílẹ̀ bá tutù ẹ̀rí wá wípé sẹ́yìn ní ọmọ máa ń fomi gbóná wẹ̀. èyí tí mo fẹ́ bèèrè ìwọ̀n rán mi ni nípa pé tí obìnrin bá bímọ nǹkan tó máa sábà fi yọ blood wà nù wọn ni omi gbóná so wá rán mi sí pé ṣé ìyẹn lẹ̀ ń sọ ni. rárá ìyẹn kà ń sọ ìyẹn kà ń sọ ìyẹn kà ń sọ. sáàmàlì. Ah, but kò kìí ṣe ipe dandan ni kí wọ́n lomi gbóná o kí nǹkan yẹn tó yọ torí gbogbo àwọn abomi bẹ tí wọn ò lomi gbóná ń dẹ̀ yọ wọ́n dẹ̀ wà lọ́mọ. ẹ jọ last one ni wípé ọlọ́run kò jẹ́ ká rí pẹ́. lórí dáadáa. àmín àmín àtẹ̀yìn náà. bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń wá bí à ń lékún ní àgbọ́yé. ọlọ́run kò lékún gbàdá. ẹ ṣe kẹsẹ̀tì kan ó tóbi mẹ́wàá. mi ṣe kẹsẹ̀tì. a rí kẹsẹ̀tì yìí kan àwọn lẹ́kítọ̀ tẹ ṣe kan tí wọ́n rìkọ́ọ̀dù nípa nìka. bẹ́ẹ̀ni ráàdì lọ tí chairman nǹkan máa nǹkan máa ń kan pọn dandan tá a gbọ́dọ̀ gbóyè dáadáa tí yẹn bá ti gbóyè dáadáa ètò níbi muamalat yòókù yóò fẹ̀rẹ̀ ogun tuntun ìgbéyàwó àti bá a ṣe kọ ní bá a ṣe kọ rẹ̀ ni hajj lè Ati katakara bóò la ṣe ṣe business téèyàn bá ti gbọ́ àwọn nǹkan yìí tákìdá wa yanjú ìyókù fúyẹ́ ẹni ọ̀rọ̀ ọmọ wa jàbàtà ti yọjú láàárín pé a káràbò tún àwọn tí àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé a gbọ́dọ̀ tètè yẹn ju rẹ̀ kí ọmọdé wípé ìrìn àjò yìí wá fẹ́ dojúrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ látara yìí pé kí ni ọ̀rọ̀ tí àwọn ẹni rí àkọ́kọ́ dúró sí lórí gbogbo nǹkan lórí ọ̀rọ̀ àkídà ìtọ́wá bí alwajism tá a bá ní ká lo. àlàkídàtì tàwíyà èyí ń lé gbàsìkò tó pọ̀ ju bá a ṣe fẹ́ lọ làwọn ká ṣe àlùwẹ̀jì ìyún ṣókí lórí kí ni àdìọ́kà àwọn ẹni retí kọjá lọ tọ́lọ́wọ́n bá yọ lọ́sí tó rà ń bẹ kó so that inshallah alikiri máa rẹ̀ ti fẹ́ parí rẹ̀ tá fi parí èèyàn nísìn á wà tó marriage torí ìrún náà ń a bá ìrun kan a bá dé sáàwù àti ṣe tọ́hárà a bá àṣẹrun ọ̀rọ̀ ìfọkànmọ́pò nínú iṣẹ́ arími iṣẹ́ agbọ́mi ìjọra ẹni lójú ìgbéraga èmi mọ wà ń bẹ̀ tí ò yẹ kí mùsùlùmí ó nítorí tí mùsùlùmí bá ti ní yí má bàfẹ́ jẹ́ ni gbogbo wọn náà fẹ́ yẹn rẹ̀. kọ́lọ́wọ́n bá musa fún àṣẹ. kí ọlọ́run kó bá a rìn lọ́wọ́. àmì àtẹ̀yìn náà. ẹgbẹ́ ajẹ́ a fẹ́ kí ẹ bá wa fi ti nípa jẹ̀náìsì. a fẹ́ kí ẹ bá wa ṣe yẹn náà bẹ́ẹ̀. a ti ṣe yẹn náà bọ̀ tá a tuntun review. tẹ̀sán kọ́lá fún mi. a ti ṣe yẹn náà. sàmà ni wọ́n sọ ìbéèrè tèmi ni pé ẹjọ́ ta ìwà àwọn ní ìsìláàmù kọ́ sí ìhà àwọn ní ìsìláàmù kọ́ sí nípa tá a máa kó òkèèrè láti gbogbo. dákun tún bẹ̀rẹ̀ tún béèrè yẹn béèrè dákun. ìhà àwọn ní ìsìláàmù kọ́ sí ká máa kó òkú láti ilé kan síbi ìgbọ́n látara pé wọ́n fẹ́ ta ilé ká máa fẹ́ gé ni. òkú láti ilé kan lọ síbi kan látara pé ilé tí wọ́n ti tẹ́lẹ̀ yìí wọ́n fẹ́ ta ilé. láwọn ọgbà yìí pé ká sin òkú sílé ìtẹ́ náà sin òkú sí káwá wú òkú fún bí kan lọ síbòmíì torí wípé wọ́n ti ta léwu ìkìlọ̀ ni ó pe àkíyèsí àwọn tí ń sin òkú síbẹ̀ ní pé kì í ṣe lílọ ìwọ̀n sísí bọ̀dká wú òkú fún bí kan lọ bòmíì ọ̀pọ̀ sọ́pàmù síbò ọ̀wà pọ̀ síbò. Eh, àrí ọmọ àyà us ló tiẹ̀ lọ kò gbọ́ kò tètè gbọ́ sí yìí bí ńgbà tó dé us lọ́wọ́ lọ́wọ́ ntọ́sáfú ọwọ́ ajókòó tì lójú pálí ibi tí wọ́n sin bàbá rẹ̀ sí ṣe ibi tí ó yanjú ọwọ́ ní ọwọ́ kan ní ìtẹ́ wọn ń rà ní lóko eh, gbogbo rẹ̀ náà mìíràn so wọn á lọ ra bẹyẹ tó lọ́wọ́ sí ètò kù nínú tí bàbá rẹ̀ wọn wá lọ sí wọn síbẹ̀ bàbá nígbà tí màmá rẹ̀ jáde láyé náà wọn sì ń sìn wọn náà ibẹ̀ náà ni wọn sì ń wọn sì so ká má gbàgbé ọ̀rọ̀ tẹ́ tá à ń sọ gbogbo gbà ilé ìgbẹ̀yìn fún gbogbo wa nù àmọ́ ibi tí ó yà sí àpọ́nlé ni fún ara pé ah salamu aleykum ìyá ti jáde báyìí o bó la ṣe fẹ́ ṣe o ah pápápá àwọn ọmọ ìyá tí wọ́n ń bẹ ládùúgbò ń bẹ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n gbé ìtẹ́tọ́ bá wà nítòsí bẹ́ẹ̀ wọ́n tètè gbé wọn lọ àpọ́nlé ni pápápápápá nínú àwọn ọmọ ìyá ọwọ́ pé àwọn òǹkú ìdààmú ti bá náà yí pé bóòlù ṣe fẹ́ sọ̀rọ̀ sísìn nfi ń jà para kó tó mọ tí mo ti sin ìyàwó rẹ̀ ọkàlẹ̀ sálámà ti fi sàárè rẹ̀ so papa kámọ́ wo sí àsìkò báwọn ọpọn dandan ká fi sọ́kàn gan ah, ọmọ àyà kan já ó gba ẹ̀sìn ìgbà tó gbẹ̀sìn ojóbìnrin ẹni tó mú sọ́dọ̀ tó ní òun ọmọ rèé òun náà àṣetánì galaba rẹ̀ ọfẹ jẹ ń pàbà sùn wàhálà dé ó dẹ̀ fẹ́ ṣìnáwó torí wípé kò rí bá ṣe ránu okòwò rẹ̀ ó ní àwòrán sàgbà ó kí gbẹ̀járe wá bá wọn ní Abdulaziz mosque na so i will not understand so ẹ jẹ́ a ṣe gbìyànjú èló lọ́wọ́ tó ní ti. tí wọ́n á kà lẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe àti gbogbo òwe ó ní di twenty five thousand naira kọ́lọ́wọ́n bá kókó àmásì wọ́n ní tí iná àbátí tẹ̀ náà sọ ẹ̀jẹ̀ tẹ̀ lè kànáà tọ́mọ ya wa kan náà wà bá láti Zaria ló ti tracy wa wá bí kápẹ́tì ló náà ló ń gbọ́ ọ̀làwọ̀ àdàm lárúbáwá ló fẹ́ tẹ́ ẹ bá rò náà ẹ rò pé lárúbáwá ni ṣùgbọ́n ibo ni òun nìkan ni mùsùlùmí kìí ṣe ní ìran wọn nìkan ní gbogbo olú wọn márẹ́jì yìí ọdún méjìlá ni wọ́n ti gba first degree ń bọ̀ fẹ́ ọmọkùnrin ọmọkùnrin tí wọ́n jẹ́ student gan ó tún dúró dé ó ní problem pẹ̀lú studies rẹ̀ ó tún ń fara tì gbà tó ṣe tán ó ní iṣẹ́ kan wà lóko tó ń fẹ́ lọ yẹn jù mgbe òde kò tán ó kàn gbọ́ ni wípé otu di ti fẹ́ ọmọ kánú kan ọdẹ text òun pé òun o ṣe mú ọdẹ send divorce through email. fọ́tò tinye jọ yà papọ̀ ó gbìyànjú ó ẹ find out nípa òun tó ń bá purọ́ kọ́lọ́hún jẹun yá aṣèwádìí ní orí rẹ̀ ni wọ́n ń pè mí lé lórí láti Zaria nígbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí mi lè gbé kọ̀ ilé rẹ̀ mòrò ẹ̀ẹ́dẹ́ nítàlẹ̀ ọmọkùnrin ọmọ ayáwa lárúbáwá ìga ló tiẹ̀ kọ́ lẹ́sìn alhamdulillah orí rẹ̀ pé in fact she hold a master's degree ó ìdúró pẹ̀lẹ́sìn rẹ̀ àwọn èèyàn rẹ̀ ń sẹ́sìn tó ló ṣeun ò lè bá wa gbé bọ́tà anílé kan tá à ń kọ́ tá à parí ó lè lè máa gbé bẹ́ẹ̀ ó nìkan ní gbélé àwòrò ọ̀rọ̀ pọ̀ ń bẹ. ó ní di ìrànlọ́wọ́ fáwọ́rán ní òun náà lọ kọ ṣùgbọ́n ẹ̀wọ̀n pé kò yẹ ṣe ń dáhì lójú títì yóò kún fádùá wa náà kún fádùá lórí ilé wọ̀kúlú wọ̀kúlú wọ̀kúlú ni wọ̀kúlú wọ̀kúlú wọ́dẹ̀ ni. so ó ní di tiwọn so ìgbìyànjú tá a bá rí ṣe lórí òun náà ọlọ́run bá kọ́kọ́ àmà ṣe olùgbàgbọ́ òdodo bọ́dì kan náà ni tó bá bójú yọba mu náà ni kọ́lọ́run bá kọ́kọ́ àmà ṣe kó jẹ́ àrèsè subhanaka wa rahmatulahi wa rahmatulahi wa rahmatulahi. اللهم صل على محمد وعلى ال بيته وازواجه وذريته كما صليت وعلى ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وازواجه كما باركت على ابراهيم السلام عليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل الدلال في النار نعوذ بالله من ذلك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد بارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى أصنين تراري تعسيم ما tó fi dẹ́dà bóòlà ṣe gbọ́dọ̀ ṣe tí a fi jèrè rí ayé àti ti gbangba ẹjọ́ gbé dàrí kíámà kọ́lọ́mù bá kọ́mọ́ fi ọ̀kọ̀ọ̀kan dùn ọ́n bẹ́ẹ̀. من سورة القصص واني ربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخير الله سبحانه وتعالى توجه باي وبارى يوجشنا محمد صلى الله عليه وسلم انتبهوا إما دا لدى انتبهوا نينو انتدى لدى أسانيشا kásá nǹkan kan lẹ́ṣà pé báyìí ni kò sí lọ́wọ́ ẹ̀dá kankan ọwọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó wá dá àsìkò ọ̀dá ọdún ọdún tó dá yìí ó ní ó ṣe ní oṣù méjìlá ní oṣù ojú ọ̀run oṣù kọ̀ọ̀kan ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ni ṣùgbọ́n nígbà míì tó bá fi di pé kùrùkùrù bò ó ọlọ́run bá rán jíṣẹ́ ní sàrásíláńtà pé kàkà pé nínú oṣù méjìlá yìí ní oṣù kan àwọn oṣù mẹ́rin kan bẹ́ńbẹ́ wọ́n jẹ́ oṣù bó ṣe Ọ ṣàṣàyàn nínú àwọn ọjọ́ ká ọjọ́ kan tí ó jẹ́ ọjọ́ tá fi regulate fi ṣàṣàyàn tí ó ọba ọjọ́ tí ó ọba ọjọ́ tí ó jẹ́ àpèjúwe fún wa báyìí ni mo ṣe fẹ́ kẹ́ ẹ máa nínú àwọn ọjọ́ yòókù ó ṣe Allah subhanahu wa ta'ala nínú kẹtọ kẹwùmọ yìí oríire rẹ̀ tó ṣe ní tó ṣe wùmọ yìí ní wùmọ kòǹgẹ́ oríire ọ̀nà ni yọmọ jùmọ̀ gẹ́gẹ́ bó ń ṣe náà Muhammad sallallahu alaihi wasallam ṣe ó ní àwa ni àwa ni adégbèmí akẹ́yìndé gbẹ̀gbọ́n láyé àwa la ṣáájú ní gbangba ọjọ́ gbẹ̀ngàrì kíámà àwa ni wọ́n fi àwa ni wọ́n kọ́kọ́ dájọ́ wa ìdájọ́ wa ni wọ́n fi dájọ́ àwọn yòókù ó ní wọ́n ṣáájú wa gba tírà àwọn Yahudi. àti nasara Mgbe àwọn ṣáájú agbatira wọ́n fi yé wọn ń bẹ wọ́n ṣe lọ́rùn àyẹ̀ fún wọn pé ọjọ́ kan wà o ọjọ́ àkójọ ni wọ́n ṣe ọjọ́ náà mú àwọn Yahudi wọ́n mú jọ sabt ọjọ́ sátidé àwọn Nasara wọ́n mú jọ ahad. ọjọ́ sunday ọlọ́run fà wá sí kò ń gé ọjọ́ tó yẹ kó jẹ́ ọjọ́ jẹ́ jimá òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà wa sọ yìí pé àwa làgbà àwa mú aṣekòǹgé oríire pẹ̀lú rẹ̀ yẹ̀wúdí wa tẹ̀lé wa lẹ́yìn àwọn mú asapt nasara wa tún tẹ̀lé wọn tí wọ́n dọ̀tún la. ọ̀túnla jimá òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam sọ pé ọjọ́ jimá kò sí ọjọ́ tọ́lọ́lá tó ní ọjọ́ ayé níbi ọjọ́ ọjọ́ lọ. sallallahu alaihi wasallam ó ní nǹkan márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ nǹkan àgbàyanu tó ṣẹlẹ̀ níjọ́ náà níjọ́ náà la dá bàbá ńlá wa Adam alaihi salam níjọ́ náà lọ wà lí Jánnà alaihi salam níjọ́ náà lọ́lọ́run ọba sọ̀kalẹ̀ kìí ṣe ti bínú. àkọọ́lẹ̀ ti wà fún yín pé ọ̀wà gbélé ń bí látara gbígbélé bí làwọn èèyàn rẹ̀ kún ó ti tara rẹ jáde tí wọ́n tọ́ sọ́nà tá a fi lè padà sí ilé àkọ́kọ́ tọ́lọ́wọ́n ọba wọn aṣíwájú wọn òjíṣẹ́ muhammad sallallahu alaihi wa sallam tí ó bá sọ̀kalẹ̀ gbogbo so kìí ṣe pé torí kọ́lọ̀ ń bínú sí i òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam níjọ́ náà lọ́nà wọn bá darí jì níjọ́ náà fèrè náà gbẹ̀ndẹ̀ ọmọ kò wá ni igi ni lókùtà ni lápáta ni látẹ̀gùn ni lómi ni wọ́n máa ń páyà ọjọ́ náà torí pé wọ́n mọ̀ pé ijọ́ yìí ni ayé ọ̀parẹ́ láàrin ìgbà tá a bá ti kí àlùmọ́ àlùfájàre tán títí tó òun ó fi yọ àsìkò tó ayé ọ̀parẹ́ sí náà ó fi jẹ́ pé àwọn bàbá wa. tọ́ba àtijọ́ jimá tàbá ti kásùbà tóòrùn ti yọ tọ́ba fẹ́ kíra ewu jima ẹ̀yin wa kú oríire pé ọjọ́ òní tún fòrò kìí òní ni wọ́n pa irẹ mọ́ eléyìí fi tọ́ wa sọ́nà lọ́nà tó pọ̀ táwọn ọkùnrin bá dé nísì tọ́lá yọ ọ̀wọ̀n fún un lẹ́sẹ̀kẹsẹ̀ Tọba tọ́ba ti sọ bá ayé ọ̀pá ẹ̀ńjẹ́ ọkàn báyìí tó yà lọ́pàá sí gbólóhùn tó sọ nǹkan náà awọlẹ̀ ó ti gbé báàgì tọ́ba yẹ mùsùlùmí ni a ní kò ṣe tọ́ba ṣùgbọ́n tí ì bá ṣe mùsùlùmí wọ́n pè yàn wèrè kí ni trademark tí kẹfìrí ọba sì sọ kí ni ìbá ṣe tí ọba ṣìṣe kí ni ìbá ṣe kí ni jẹ́ kúfù. ọmọgọ ni ó fi jẹ́ pé nínú àdúrà tá a ṣe gbogbo ìgbà tílẹ̀ bá ti mọ́ ní gbogbo ìgbà tá a bá ti ń bọ́ lọ́wọ́ bá tó fẹsẹ̀ wa múlẹ̀ lójú ọ̀nà tọ̀tọ̀ yìí yàrá thabbitna ala siratikal mustaqim siratal ladhina an'amta alayhim minan nabiyyin والشهداء والصالحين أولئك رفيقا fẹsẹ̀ wa múlẹ̀ lójú ọ̀nà tọ̀tọ̀ ojú àná àwọn anábì ọlọ́run ọba àtàwọn aránṣẹ́ rẹ̀

ọ̀rọ̀ wọn sí látara pé kí ni wọ́n ń sọ pé kí ló dé tí ò fi wá láàrin àwọn sáwọn ni wọ́n ń pín kí ọlọ́run rabbuka yakhluqu ma yasha wa yakhtar ma kana lahumul khiyar ọlọ́run ọba tó dá ẹ̀dá òun náà ni ó ṣàyìn tó bá wù lẹ́ṣàánú rẹ̀ kí ẹni gbogbo ẹ̀ subhanahu wa ta'ala ló fi jẹ́ wípé táàfà bá ń ṣe kánmọ́kánmọ́ wọn ní ń ṣe bí yehudi látara pé kí ni ó mú òdodo kọ tẹ́lẹ̀ wọ́n lọ tọ́lé má ṣe tiwa lójú ọ̀nà àwọn tí wọ́n ti ṣìnà àwọn wo àwọn nasara wọ́n ń gbìyànjú ṣùgbọ́n lórí àná kọ́ni mo ṣètò abẹ́ náà ọlọ́run fi yọ jimá ọjọ́ ńlá òjíṣẹ́ mọ́sálà sọ́lá ní sayyidul ayyam èyí tó jẹ́ ọ̀gá nínú àwọn ọjọ́ ó fi gbé kalẹ̀ fún wa ká fi ní sísúnmọ́ lọ́hùn ọba ká fi ṣe oríire látara rẹ̀ ebi pé òjíṣẹ́ mọ́sálà sọ́lá ń sọ yí pé àsìkò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ẹ̀rú ọlọ́run ọba ò ní tọrọ kankan nínú àsìkò yìí kọ́lọ́run ọba wọn fún lópin ìgbà tó bá yẹ pé ń tọ́ tọrọ ṣe haram kò tún wá sí máa bá wọn ó ní ẹ títí títí tó òun ó fi wọ̀ ọkọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ yí pé tilẹ̀ láti káwá sí kí ni gbẹ̀yìn hadith tó imamu bá ti bọ́ sórí kútúbà tó bá ti ní kírun títí kírun ó fi parí aspẹ́kìtì àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú ìmọ̀ hadith àsọ́lẹ̀ òjíṣẹ́ mọ́sàsán wọ́n lọ mẹ́hẹ̀ torí wípé kí ni kìí ṣe ọ̀rọ̀ òjíṣẹ́ mọ́sàsán náà gẹ́gẹ́ kan lèyìn sàbí tí ó gba ọ̀rọ̀ ń wá lọ́rọ̀ bẹ́ẹ̀ ló mú ọ̀rọ̀ yẹn wá kìí sọ̀rọ̀ òjíṣẹ́ mọ́sàsán náà èyí tó sọ ẹwà ìgbìyànjú àtiwá láti ìgbà tí a bá ti kí ásùtì títí tí oòrùn fi wọ̀ dájúdájú ọ̀rọ̀ jíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam nìyẹn àwọn èèyàn àlàyé wa wá pé bẹ́ẹ̀ ni ntẹ́yìn bá ti ń retí tí mùsùlùmí bá ti sàlùwàlà tó bọ́ sínú mọ́ṣáláṣí tí ń dúró de kásìkò ọ̀run tó kù wọn kì ó ti wà nínú ọ̀run àkọ́nà ọba akọ́mọ́sá àfisẹ́ Allah subhanahu wa ta'ala ó yọmọ jùmọ̀ ó ní. nta fi ṣe òṣùwọ̀n ìsúnmọ́ lọ́wọ́ bá ṣe pẹ́pẹ́ fúnfọ́ lọ́wọ́ bá tí ọ̀rẹ́ ọwọ́ òfin fi ní hikma Islam torí wípé mara wa nínú a fi ṣe bá dàgbà ni kájáde ní jíjáde tó jẹ́ pé a máa wúra wa síra wa tànà fòrò ìmọ̀ sáfúnra wa pé ah, bóòlù lè yà sí rí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ débi kó jìṣẹ́ náà sọ́nà sọ pé èyí tó bá dáa nínú aṣọ akáwọ̀ ó ní ẹ̀ṣà lẹ́ṣà tẹ́ ẹ bá tiẹ̀ lásọ ṣe ẹ̀ṣà aṣọ kan lẹ́ṣà tẹ́ ẹ máa wọ̀ níjọ́ jimá tó bá jẹ́ funfun òun ló dáa jù kẹ́ ẹ wẹ̀ jọ́nà kẹ́ ẹ létí ro kódà tẹ́ ẹ bá ní tó bá jẹ́ pé èyí tí ìyàwó yín ń lò lẹ tẹ́sí máa kán kò ọ̀dà bẹ́ẹ̀ kagéhùn kagéhùn kagéhùn kafarun abíyá kafarun abẹ́ kagé ìkànnà tó fi jẹ́ pé jíjáde wa síra wa a máa wa òjíṣẹ́ náà sọ àtúntò àti wọn sọ pé a ká tètè dé jí tọrọ nke tó bá tètè fi tó bá kọ́kọ́ dé jimá lákọ̀ọ́kọ́ bí ìgbà tó fi ràkúnmí sí sàráàlì ẹni tó bá tún wá lẹ́ẹ̀kejì tẹ̀lé bí ìgbà tó fi màálù sí sàrá tó bá tún wá tẹ̀lé bí ìgbà tó fàgbò sí sàrá tó bá tún wá adìẹ náà sọ pé bá wá di wípé tí wọn bá ti di wípé òun wọnú mọ́ṣáláṣí ọ̀fẹ́ gborí nígbà ó ní àwọn màláìka wọn pa káùntì dé wọn fòdè àwọn màláìka tí wọn dó lẹ́nu mọ́ṣáláṣí tí wọn kọ àkáùntì ẹni tó wà àti tí wọn fún ní ládàá wọn pàdé ó ní lẹ́yìn ìgbà náà kò sọ̀rọ̀ máa wò. kò sí ọ̀rọ̀ mọ́ o ní tí ó kù ó ní wípé ká máa tẹ́tí sí tí ìmáàmù sọ. ẹ wọ́n ayé kínkín òyìnbó náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní pàápàá jùlọ ẹni tó bá ṣalápá ń tètè tó tún ṣe tí ó fi wẹ̀ kó tún wẹ̀. lọ́gọ́rọ̀ àwọn afá sọ̀rọ̀ fi tu sí wípé tó súnmọ́ ìyàwó rẹ̀ tó tún wá wẹ̀ torí nǹkan yọ ká ìmọ̀fẹ́júfẹ́ mú àwọn àpọn yọ ká kúrò lẹ̀ ọkàn wọn fi balẹ̀ láti lè fi kíni láti jẹ́ kí ọkàn ó sì payá ní ìsìtọ́ náà wọn bá nìkan torí obìnrin lè wá ibi máa ń ti lọ sí jimá tó ń lóbìnrin tó ń gbogbo ọmọ ọkàn rẹ̀ lè máa gbé fún kẹ́bà ṣùgbọ́n dúdú ní ó ti sún máa wẹ̀ kó tó di pé ń bọ̀ kò ní sí gbogbo àwọn èrí tó àti lọ́kàn tí òfin ní kórè ejima òjíṣẹ́ náà sàn sílá ni tó wá tètè kẹsẹ̀ sọ́nà láti lọ sí jimá tó wá rìn tí ò gún nǹkan ògùn tó wá wọ mọ́ṣáláṣí tó kí ni kí ọ̀rọ̀ kí máa mú o tó wọlé tí máa mú wa wọlé tán tó wá jókòó súnmọ́ ìmáàmù tí wọ́n ń tẹ́tí sí tí ìmáàmù sọ títí tó fi kírun òjíṣẹ́ náà sọ̀rọ̀ fúlàní ni yóò gba ládàá ìbáàdà ọdún kan ládàá ẹni tó fi gbogbo òru rẹ̀ òru ọdún kan yìí tó fi tó fi ṣe kìámà lẹ́yìn tó dẹ̀ fi gbogbo ọ̀sán rẹ̀ gbààwẹ̀. sallallahu alaihi wa sallam. ṣùgbọ́n o ẹni tí ó bá ṣèèṣì bọ́yọ̀ máa ya rẹ̀ ń sọ̀rọ̀ níjọ́ jimá níbi tí màmú ti ń ṣe kútùbà lọ́wọ́ tó ní ansip dákẹ́ mú sọ̀rọ̀ wọn níbi títara fọkàdínláwà ó ti wíre gbé ẹni tó bá dẹ̀ wíre gbé kò ní nádà jímà. débi wípé ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ láàrin àwọn ògbóǹtarìgì méjì nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sàásùn. òróòrò kan òun ti hápùn àǹsọ̀rí kójíṣẹ́ náà sàásùn lámọ́ tó kù láyé. pẹ̀lú Ibn Mas'ud radiyallahu anhu àni Umar. òjíṣẹ́ náà àtúwà ń ṣe kúta nwa wọ́n ń wáyà kan fi ń ṣe ẹ̀rí ọ̀rọ̀ inú masoud wọn béè lọ́wọ́ òbẹ́ ìgbé ṣe bí nínú sọ́ra báyìí láàyà wà ṣe tọrọ ọrọ ọmọ ní àbíwẹ̀pẹ̀ kìí ṣe Lọdọ tiwa ka esi Ubay ọ̀gbọ́ yé bẹ́ẹ̀ sọmọ pé ìyapa ti wà láàrin àwọn èèyàn ńlá méjì sáájú méjì lànà wọn sọ yá sahabu nabi sallallahu alaihi wasallam min asahabu nabi sallallahu alaihi wasallam Ubay gbójú kó òfúrufú kọ̀dánù àbòbí ni ntí mo bí ó ní ìpè sóra náà ti ayé àti bí sùúrù àbáyé tó gbójú kó kọ̀dá lọ. Ngbà àwọn akíwọ̀n tán ni ò ní ìwọ̀n. Bàbá ọba dásílẹ̀ sallallahu alaihi wasallam. لأنه هو الفرق بين الحق والباطل wọ́n wọ̀ pè aláàárín ẹ̀rọ àtòdodo àfáà méjì lọ sí ìsìláàbù ló ti ṣẹlẹ̀ láàrin àwọn fámìlì kó wá kún káàfin èwo lówó èwo láàfin yanjú ẹ̀ ọlọ́run bá ti ní ẹ̀yin tó fi ṣẹ́yìn fọ̀rọ̀ dóòlì lọ́lọ́ ọ̀rọ̀ sọ. ó ní ibi tẹ́ǹtì ṣe kó tó lọ́wọ́ àwọn ayẹ̀tẹ̀ rẹ̀. dá mi lóhùn mo tẹ̀ bó bínú sí mi nígbà wa tún mo ní mo ń dẹ̀ ń bí ọ léèrè ni ọba tún parí ẹ̀ ó ní èmi ò ní ọ̀ jí wọn.